Tinubu should be careful of, um, uh, of uh, having anything to do with uh, uh, Bajabi Amila. And then he should be very careful again from MC Oluoma. He should run away, abstain himself away from um, the, the musician, which is Kwan. Um, um, Wasiu Ayinde. Because these people did not know where they are going. Ewe boom boom. Ewe boom boom. Huh? Eight. Tó bá jà, tó kó tó kó ẹyin pẹ́pẹ́yẹ mẹ́ta lé lórí kò fi ewé bombomu yẹn bò padà kò fi bò padà then kò wá da lọ́ọ̀dù sórí ẹ̀ kò gbé kaná kò jẹ́ kó jiná atalẹ́gbẹ̀ẹ́ àjiná bó ẹyin yẹn kòkò sílẹ̀ tó bá tó bá tó fẹ́ lọ sùn lálẹ́ kò jẹ́ then ewé bombomu mẹ́jẹ̀jọ kó padà sínú ìgò lọ́ọ̀dù ọtí tó kù kò da ọtí tó kù sínú ẹ̀ then kò kọ́ọ̀kì ẹ̀ tó bá di di lóru tó bá di di lóru then nígbà tí ewu DNA tá a sọ yìí ń sìn tó bá fẹ́ ṣe DNA fáwọn ọmọ ẹ ó ní láti pèyàwó ẹ̀ síbẹ̀ ẹni ló máa lọ rà ẹni tó bá ti ra ẹni yẹn ó máa tẹ́lẹ̀ kó àwọn ọmọ ẹ̀ sórí ẹ̀ lálẹ́ kò jẹ́ kó sùn nígbà tí wọ́n máa di three o'clock lóru DNA ti take place tí o bá mú gbálẹ̀ ìgbálẹ̀ yìí odidi ìgbálẹ̀ àti abẹ́rẹ́ mẹ́ta tó bá fi dólẹ̀ ní alẹ́ kó tó lọ sùn ṣòdìyẹ kó tọ̀ sínú bó ṣe fi ṣe àrò mẹ́ta kó tó tutọ́ sínú ẹ̀ tó bá tutọ́ sínú ẹ̀ tán kó lọ sùn tó bá dalẹ́ ọjọ́ kejì tí o bá pẹ̀lú àwọn tó máa lẹ́mìí gígùn wàá bá abẹ́rẹ́ yẹn mẹ́tẹ̀ẹ̀ta ń bẹ̀ ṣùgbọ́n tó o bá pẹ̀lú àwọn tó máa lẹ́mìí gígùn ò ní bá pé o wọ́n ti yọ hmm. níbi tó ṣe sí wọ́n tó bá ti bá mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá mú gbálẹ̀ wọ́n wá mú gbálẹ̀ tuntun wọ́n wá fòwú funfun àti dúdú wàá fi wé tó bá ti wá fi wé tán wà wá ti abẹ́rẹ́ yẹn sì di ẹ̀ mẹ́ta wà fi kọ́ sẹ́yìn ilẹ̀kùn ẹ̀ bó fẹ́ bó fẹ́ bó fẹ́ kọ́lé láti bí ìlọ́dé my twelve àṣírí àmàbò ọwọ́ ní ti ọwọ́. For more prophecies and gospel news around the world, subscribe to 12 Star TV and turn on notifications. This country, we are still going to be self sufficient. we are still going to be self sufficient. Now, when you look at it, all the politicians, all the stakeholders, they have one million, four billion, five billion 5 billion dollars in their domiciliary account. So they are proving they are richer in dollar than Nigeria. They will be exposed before the end of July. They will be exposed before the end of July. Even if the may result that uh, the government now trying to peg out all uh, domiciliary accounts. We are going to, we are going to live big. When you look at in a country where somebody has 547 accounts, where somebody has 400 500 something accounts, so it's not there, it's not done. And when you look at it, my brother, in the country where you say you want sanity, something is dead. When there is unity, there will be peace, there will be one, there will be love. When there is no love, there is no peace. We don't have these things. Now everybody's world is tribalistic. We are Igbo. We want to go. Going to where? We are Yoruba. We wanted to go to do. Yes, it's good. But are you pre- do you prepare for this? It's, be- it's better. You can even say it easily in your mouth. You and your brothers, two of your brothers are living around Akowo. You're, you're not greeting each other. So automatically. And look at since when Boko Haram uh, kidnapping has started, time of Evans. Evans was supposed to have been executed. King is supposed to have been executed. Then uh, the other man, uh, Adebegi, is supposed to have been executed to show the deterrent that we are really we, we are ready for all these things. Wọ́n ti pa èèyàn. Wọ́n to pa wọ́n padà. But we are still trying to manage all this. This is rubbish. It's garbage. It's not from the good. Then that must mean there is no quality control. There's, that will be no good. The, the, the price cannot stable. Without quality control, since Obasanjo regime, Since 1979, no quality control. Somebody will go to the factory, going to go to where you're doing your business and everything, they will test it. But no. So, my brother, in the book, the Lord said we should go back to farming. That farming is the, the only way out. So, these three things has lost Nigeria. Now, when you are putting blame, they said in that book that Tinubu should be careful of, um, uh, of uh, having anything to do with uh, uh, Bajabia Miller. And then you should be very careful again from MC Oluoma. You should run away, abstain himself away from um, the, the musician, which is Kwan, Wasiu because these people do not know where they are going. We have bigger job for Tinubu than to say he's wanted to do any philanthropy with anybody. And then many, many commission, many ministers too will be disgraced. Then in the House of Assembly, Some people, about five will die. Then they move in the Senate. There's going to be pandemonium. There's going to be trouble. Because some of them are hanging in there. They wanted to just go back to their country, wanted to be what? To their state. They want to be governor. So then they divide and rule around the places. And by now, in the new uh, prediction, the Lord said Nigeria should decide. Rather for them to come to the street like answers again, they should decide. If we are to retain Senate or House of Assembly, It's better we return House of Assembly and allow Senate to go. Because these this was wardrobe before they, become, they can come to collect wardrobe allowance. They have houses, they have cars, they have everything when they were when they were when they were when they were uh, campaigning. So why now waiting? Why you now waiting for further government to come and feed you? So automatically we are not getting right. Our democracy is too expensive. Then the BOT of the um, of uh, uh AC, the APC, and all those parties need to be probed. They need to what they need to be probed. A lot of malpractices during that election amongst the APC leaders. So they should make, they should allow a head to roll. They should allow, they should give room. Tinubu has no better life. It's better for us not to lose the two places. What are the two places? Losing this world and losing heaven. Many Nigerian leaders has already lost heaven because they are not thinking about heaven. When you're thinking about even having a house in Abuja, 10 houses, then you stock dollars and pounds and everything there. Then you put AC to, to take care of the money. And you don't even know what to do with the money. And people are dying on the street. Then because you wanted to call, your, call dog a bad name to hang the dog, then you are kidnapping the city of Abuja Then, if you kidnap somebody today, in your own time, and uh, before you die, your family will be kidnapped too. It's whatever you do that you will reap. Because it's said in the book of Isaiah 3, 10, 11, 12. It says, Say to the righteous. Then it's said in the book of Isaiah 59, then Isaiah 7, Isaiah 6, Isaiah 3. Then it's said in the book of, uh, again, Psalm, Psalm 3, Psalm 7, then Psalm 109 from verse 6. Everything is there. Then when you look at the book of uh, uh, Psalm 55 from 10, wọ́n láwọn tó ń bà wá jẹ́ wọn ìwọ̀n wá láti ta ibi ìlàwọ̀ àti wọ́n ní ẹ̀yìnkùlé lọ́ta wa ilé la ṣe nígbé níbo ni Judas ti wá nínú ọmọ yìí Jésù ní so automatically wọ́n kàn bínú orí ni lórí ọ̀rọ̀ ti Tinubu wọ́n lè fìlàdí ẹsẹ̀ wọn náà what will be we surely be so those are the things that are in the book then in America we need to be very very conscious about American election this year next this year But since last year, uh, uh, trouble is looming. There could be a, a tribal war, a conflict within America that will make the bad people to enter America to come and even uh, vandalize or cause trouble, mayhem in the train station. Because many states this year, they are going to ban some of the leaders. They are going to ban Donald Trump from coming to that state. Because automatically there is no truth in that state again. There is no peace in America. Then if somebody said it's bigger than the law, but other people are watching you from the whole part of the world, you cannot be bigger than the world. You cannot be bigger than your nation. You cannot be bigger than your country. And if you don't, if you do respect the policy surrounding the election, then quit the place. So don't cause trouble. Don't cause commotion. A criminal cannot be a president. For Trump, for to, to, Joe Biden too. For every one of them, they need to take precaution this year. Because all what they're going to cause, they may not even have the, the life to carry to carry it. Because the two of them, they be what we, look at uh, Ronald, uh, Ronald Reagan and the, the other time. So we should pray. So that's why we need to be very, very careful. Then regarding our agriculture, we need to pray hard. Agriculture is the way out. 2024, 2025, agriculture is the way out of the Jordan. The pit where we are today is agriculture that can take us out. And if you want to try it, you can see eyed goats. What you need to do, get a garden. If you are mob, if, if, if there is mobility around your house or your family, you can go to Ibadan by weekend. You can go to Ore by weekend. You can go to Abeokuta by weekend. Just have a garden for vegetable, for beans, for maize, for yam, for cocoa yam. That is not dollar trouble. That is not dollar trouble. Everything dollar, dollar, dollar. That's not dollar trouble. It's only people are just mean. The market women are mean. And if they brought those things, they said, no, we are not buying from you because nobody will buy from us. Then everybody will call a meeting. But when they brought the tomato, Hausa brought tomato, everything, Hausa, Hausa, all this money, all these inflations, all those money are returned back to the north. We are just we in the Yoruba area. Yeah, we're just living on the, eh, on the express of the northerners. And I've been shouting for the past 20 years. Stop this thing they are bringing from the north. But I cannot blame the Yoruba and the Igbos and the, and the people from Benin. Now that's the reason why they give them AK-47. Drive them away from their farm so that they can be buying from us. They make us a slave on our own soil. That is going to be eradicated, eradicated this year. Many Nigerians will come in and set up a mechanized army. Yes, and I'm, I'm, i gave it in, there's, there's a portion in the book. They should legalize pistol. They, they should legalize ammunition. And they should allow us to have state police, park police, community police, street police. Yes. If you come into our street, you shot somebody down. Before you get out of the other road, other people come out. We don't bring out our AK 47, we bring out our rifle. Then we wait for you. You can't go. Just like anybody said you wanted to come and cause trouble in Lagos. You can't go. How can you leave Kano and come and cause Lagos in, trouble in Lagos? And cause trouble in, uh, from Aba, come to Lagos and cause trouble. You go through Ijebu, they go through, go through uh, Shagamu, go through Ore. But before you get to Benin, you'll be caught. So it's better we we, should, we should try and look for peace for 2024. And thank God, what the Lord has predicted has been happening. What he revealed to me many Labour Party members, many PM, um, PDP party members. We are one family, we are from the same home. We should listen to ourselves. We have eye. We can see how things is going. Nobody can, nobody should come and sell you lie. It was later we knew that Obi was using his brother's certificate. It was later we knew that Obi even cannot sit down for WAEC and pass. The, the WAEC we pass, Obi cannot pass. Ooh. So it's not, and he wanted to rule Nigeria. But if not for election, we will not see the secret of what he's trying to do. And that was why he was going to the shrine in those days and take oath when Ojuku was still alive. Why is he doing to do or die? I'm a shepherd here today. By tomorrow, I may not be here. I'll be in my village enjoying, eating my cassava, eating my pukuru, eating my eating my friend, and then obedudu. Then that's all. Another person can take over. So that's how it should be. Life is live and let's live. So in the book, eh, the book is pregnant with meaning. The bloggers are going to face a lot of people. Many bloggers will die. Many, yes, many bloggers will lose their children. Many bloggers will go to jail. And many bloggers will, will be arrested. You know, it's a very simple job. If they arrested you two times on two cases, you will run away. Your family will advise you. Blogging is not a job. You know, it's for the lazy people. Even journalism before was for the lazy people. You know, there are a lot of fake journalists, journalists in the country. I'm <laughs> a journalist, I'm a journalist. You collect them from the person you interview. Then the person you are, the person you are selling the message for, you collect money again. You see, they're robbing Peter to pay Paul. Is that a job? Is that a job? Is that, is that, is that a thing? It's a cartel. One keep the giver, double standard. Yeah, he was killed. He has information, yes. And he wanted to he wanted to believe it on information. They tell him, go, go, go to hell. And then when you look at the book of Second King 1, 2, and 3, when the man said I was, by I was by Saul, when he was dying, he was reporting the case, the journalism, journalism job. He was reporting the case to, to David. David now said, You kill an anointed man of God and you are reporting to me. Take him away, take him away and deal with him. Yeah, <laughs> that is the problem. They are going to face. Journalism is almost dead in Nigeria. It's only Akim Baloye and some of them. But when we were doing the last election, during the last trial, Sheung and all of them, they were sleeping like a, uh, uh, Angora goats. They were sleeping in the court. <laughs> not in the record. They were tired of the judgment. So that's all. And somebody says he's a lawyer. Is lawyer a profession? No. Because um, Exodus 23 verse 1 to 5 said, Do you only walk good or join in, your, join in your me? láti gba ìyìn èké lẹ́ni ìwọ kò gbúdọ̀ gba ọrẹ ọrẹ a máa fọ́ wòlíì lójú lẹ́nu ó lè fọ́ blọ́gà lójú náà ó lè fọ́ journalist náà lójú ó lè fọ́ balẹ̀lẹ̀ lójú nígbà tí ẹnìkan kan kọjá lọ́dọ̀ ẹ̀ tó ra jíìpù tó ra fóònù fún ìyàwó ẹ̀ so kí ló fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tó fi ra fóònù fún ẹ̀ sọmọ ìyá ẹ̀ ni lẹ́nu bá padà wá lọ́la ẹ̀ tó lóun ní ìdòbò ìyàwó ẹ̀ kí ló fẹ́ ṣe sí kí ló fẹ́ ṣe sí ó ní àyẹ̀dẹ́dẹ́ mi dúpẹ́ lọ́wọ́ bọ̀dá ní tájù ó ra fóònù wá láti amẹ́ríkà fún mi ẹ̀dùn bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá dáta jù eléyìí tó ra wáyé lẹ́ẹ̀ tó lé ó ra pẹ̀fúmù lẹ́ra bíra ó ra pátá wá fún mi ìyàwó níyàwó ọ̀rọ̀ ó dàbí ọ̀rọ̀ láńlọ́ọ̀dù tí ó bímọ ti tẹ́nà àtijọ́ owó lé ọdún oṣù mẹ́ta ó ní olóòmọ ayẹ́pù láńlọ́ọ̀dù láńlọ́ọ̀dù mi ṣe ìrànlọ́wọ́ olóòmọ wàásù wàásù máa kọrin bẹ̀ ṣé wọ́n jọ dóyàwó láńlọ́ọ̀dù ni ìwọ jẹ láńlọ́ọ̀dù lówó fẹ́ gbẹ̀mí ẹ̀ ó wá bímọ ó ń sòtún ní o fẹ́ bá pelére wa ṣé láti wá ṣe kí ni sà ṣé kò dúró gẹ́gẹ́ bí bàbá ọmọ àbí aláàánú aláàánú onígbèsè ewé bombom ewé bombom eight tó bá ja tó kó sínú pot tó kó ẹyin pẹ́pẹ́yẹ mẹ́ta lé lórí kò fi ewé bombom yẹn bò padà kò fi bò padà then kò wá da lọ́ọ̀dù sórí ẹ̀ kò gbé kaná kò jẹ́ kó jiná atalẹ́gbẹ̀ẹ́ àjiná bó ẹyin yẹn kòkò sílẹ̀ tó bá tó bá ti fẹ́ lọ sùn lálẹ́ kò jẹ́ then ewé bombom mẹ́jẹ̀jọ kó padà sínú ìgò lọ́ọ̀dù ọtí tó kù kó da ọtí tó kù sínú ẹ̀ bẹ́ẹ̀ kó kọ́ọ̀kì ẹ̀ tó bá ti di wáàní lóru tó bá ti di wáàní lóru kó jáde lọ kó dúró sẹ́nu ọ̀nà kó mu nínú ẹ̀ bẹ́ẹ̀ kó wá rán àpò fún àbí kó gbé sínú wọ́dúrópù ẹ̀ ẹ̀ sà tí gbogbo ṣòdí bá lù ẹ̀ tó ń gba ẹ létí gbàgbàgbàgbà tó ń matrix ẹ̀ hmm. sà wọ́n sì gbé gbogbo wọn bọ̀ wọ́n máa gbé gbogbo wọn wá Hmm. gbogbo ara wọn máa wúwo bíi cement kí ló ṣẹlẹ̀ wọn ló ń lùyàn kí ló ṣẹlẹ̀ wọn ló ń lùyàn then nǹkan tó máa fi tún wọn lẹ̀ mi ò ní sọ fún ẹ hmm. that's one then mi ò ní sọ fún ẹ but tó bá jẹ̀bi o kò lè work tó bá jẹ̀bi kò lè work tòmátò ọlọ́pàá náà ẹ̀dọ́ náà ẹ̀dọ́ ṣe fara lẹ̀ dẹ̀ra lẹ̀ fún wọn wọn á sanwó ẹ̀ pé hmm. wọn á jẹ́ gbogbo ara máa wú so that is it then again tí o bá mú ìgbálẹ̀ ìgbálẹ̀ yìí odidi ìgbálẹ̀ àti abẹ́rẹ́ mẹ́ta tó bá fi dólẹ̀ ní alẹ́ kó tó lọ sùn ṣòdìyẹ kó tọ̀ sínú bó ṣe fi ṣe àrò mẹ́ta kó tó tutọ́ sínú ẹ̀ tó bá tutọ́ sínú ẹ̀ tán kó lọ sùn tó bá dalẹ́ ọjọ́ kejì tí o bá pẹ̀lú àwọn tó máa lẹ́mìí gígùn wàá bá abẹ́rẹ́ yẹn mẹ́tẹ̀ẹ̀ta ń bẹ̀ ṣùgbọ́n tó o bá pẹ̀lú àwọn tó máa lẹ́mìí gígùn ò ní bá pé o wọ́n ti yọ. Hmm. níbi tó ṣe sí wọ́n tó bá ti bá mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá mú gbálẹ̀ wọ́n wá mú gbálẹ̀ tuntun wọ́n wá fòwú funfun àti dúdú wá fi wé tó bá ti wá fi wé tán wọ́n wá ti abẹ́rẹ́ yẹn sí díẹ̀ lọ́nà mẹ́ta wọ́n á fi kọ́ sẹ́yìn ilẹ̀kùn ẹ̀ bó fẹ́ bó fẹ́ bó fẹ́ kọ́lé láti bí ìlọ́dé my twelve yours truly àṣírí àmàbò ọwọ́ ní ti gé ọwọ́ wọ́n fi gé ọwọ́ dáná then abẹ́rẹ́ ò kí n kọ́ òun aṣọ kan kò dé kí n kọ́ òun odò ẹnikẹ́ni even the psalms alonso tó ń kọ́ àwọn èèyàn náà fi nǹkan hàn ṣe bó sọ fún pé ìwé àtegbò is very very good then àwọn náà ló wá sọ ń sìn pé wọ́n ti ń lọ redeem ọba ti ń lọ redeem ẹ redeem redeem pastor ti wá ń kọ́ba láàfin ẹ ọba ti ń dì lórí ìjókòó fún pastor which is which is not normal but what really happened in the morning you ask me the question is Hosea eight verse four ó ní wọ́n fi àwọn ọba wọ̀nyí jẹ láì kárí ọlọ́run àlọ́run àwọn kan ló tọ́ sí ipò náà fi débẹ̀ àwọn tí a mọ̀ la fi débẹ̀ amóye àwọn ọba tó bá tọjọ́ fi jẹ náà amóye àwọn ọba tí Tinubu fi jẹ lérí ẹbí kékeré ta pẹ̀lú ọjọ́ kékeré ta lò lábẹ́ ọ̀run yìí ṣé Ifá mú wọn ní débi tí Ifá ti máa protect wọn Ifá ò mú wọn Ifá ò mọ̀ wọn náírà ló mọ̀ wọn that is the problem ṣé o ti yẹ ń sìn bẹ́ẹ̀ nígbà tí ewu DNA tá a sọ yìí ń sìn tó bá fẹ́ ṣe DNA fáwọn ọmọ ó ní láti pè ìyàwó ẹ̀ sílẹ̀ ẹni ló máa lọ rà ẹni tó bá ti ra ẹni yẹn ó máa tẹ́lẹ̀ kó àwọn ọmọ ẹ̀ sórí ẹ̀ lálẹ́ kò jẹ́ kó sùn nígbà tí wọ́n máa di three o'clock lóru DNA ti take place eléyìí tí ò kì í ṣe ọmọ ẹ eléyìí tí ò ṣe ọmọ akọrí síbi kan méjì àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn àwọn mẹ́ta akọrí síbi kan wàá rí eléyìí tí ò kì í ṣe ọmọ yẹn akọrí sísàlẹ̀ bẹ́ẹ̀ ni ó lágbèjẹ díẹ̀ nílùú wa ilé tó yìnbó fẹ̀fà mo rí bí wọ́n gbé ẹkún gbé bí rẹ́kọ̀tù ni ó máa tẹ ó máa tẹ kírọ́ọ̀sì báyìí ó máa jẹ́ káwọn ọmọ yẹn sùn báyìí so wá sùn lẹ́gbẹ̀ẹ́ àwọn fún wọn lé tó bá ti di three o'clock or three thirty lọ́wọ́ wọn ibo olùdókòwò lè kọ́ ọmọ àbúrò ẹ gbogbo wọn wá kó wá kó wá fẹ́ tẹ̀sí wá kẹ́ tàǹsà yes sir very super very super then ìkejì a tún máa ju ọmọ yẹn sódò. So on the eight days. madam mabinu catholic ayẹyẹ rárá o a máa gbọ́ ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ a lọ sọ́sọ́dọ̀ so a dúró sẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ so ọmọ yẹn á lọ dòm a padà wá a dì mú so a pàtẹ́wọ́ fún ìyá ọmọ kà sọ ní táàmì yẹn kẹrí tí mo bá dìde kúrò díyàwó ẹ̀gbọ́n mi bá dìde kúrò lórí ṣíà odidi one hour tó dìde mi ò gbọ́dọ̀ jòkó síbẹ̀ hmm. tíyàwó ẹ̀gbọ́n mi bá na ẹsẹ̀ cross títí sọ́nà mi ò gbọ́dọ̀ kọjá lórí ẹsẹ̀ these are the times when there's when there's still honesty sanity in all these things we do ìyẹn ni pastor kan lọ bá ọmọ ìjọ lọ bá pastor sùn pastor ń bọ ọmọ ìjọ sùn ó dẹ̀ tún bímọ fọ́kọ ẹ̀ ní ìsìtàbáníkà ṣe gbogbo DNA nàìjíríà bàjẹ́ náà pẹ̀lú nǹkan táwọn pentikosta ti dálẹ̀ táwọn sẹ̀lẹ̀ ti dálẹ̀ tí pastor ti dálẹ̀ tí prophet ti dálẹ̀ so these are the problems we're facing so in anything we want to do we need to be focused and be. That's not what we're doing. So that's all. That is a prophecy on Abakuba. He has to work hard. Nigerian, the uh, show is not shining on him. We need to work around him. He needs to be open. Agbakoba. Then we need we need the uh, um, the other statesman to come back again, because when he was removed from APC, uh, PDP, uh, he was telling us that the valuation of the currency is too much. I said, don't worry. And the Lord will bring you back again, make the light shine on you again. Then how do it came back? And then you should not do away with uh, the uh, Senator Dino Melai. We still need them. Torí wèrè ilé, torí wèrè ìta, A lot of fat with them. Then Ruben Abati, then Patu Tomi, and all these people. Then the Lord revealed that they are going to set up another political party to make sure that the man will disgrace APC, it cannot work. It's in that book. It cannot work. What ti ń Another party is coming. Eh, yeah, wọn kóra but kò lè work. Kò lè work. Liberal party. Party tó mi àtẹ́gbẹ́dẹ́ gbogbo àwọn wọ̀nyí kan kọ̀ọ̀kan cooperate pẹ̀lú Tinubu. Àwọn kan mọ àwọn tó jalè wọ̀nyí ká gbowó padà and things will work out fine. Thank you sir.